فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة قولي اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسيقف ولو وبوا الحمد لله ẹni tí ó sí ní ọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti wítínẹ̀sì oṣù Ramadan ti ọdún yìí 1444 2023 eléyìí tí ọlọ́run ọba se mímọ̀ fún wa yìí kìí ṣe agbára wa kìí ṣe mímọ̀ sí wa ti pé àwa lágbára jù bí kò ṣe wípé ọlọ́run ọba ní èrò tó gbà pẹ̀lú wa tó fi ṣẹ́wà kù ọmọ inú wa tó jẹ́ sí pé ọlọ́run ń gbèrò láti pé kí ẹ̀san wa ó lè bá a pọ̀ sí ibi ẹni bẹ́ẹ̀ wo náà lẹ́ni tí ó sin ọlọ́run ọba dáadáa nínú oṣù yìí ó sì ń bẹ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ sí pé aburú lọ́fẹ́ fi oṣù yìí ṣe ń ori orí burú lọ́fẹ́ sí níbẹ̀ ènìyàn wa máa bẹ lọ́hùn bó ṣe rí iná àwọn kan wà lọ́jọ́ òní tí ṣe ọjọ́ àkọ́kọ́ ní oṣù Ramadan nìyí ọjọ́ náà ní bẹ̀rẹ̀ orí burúkú ẹlòmíràn bẹ́ẹ̀ náà sì yan bẹ nínú àwọn ẹ̀rẹ́ ènìyàn ti jẹ́ sí pé ire ṣùgbọ́n tí ó fa ara lẹ́yìn nínú oríire èyí tí ó bẹ̀rẹ̀ lónìí nínú oríire ọjẹ́ ọ̀tún ó sì nínú àwọn ènìyàn tẹ́lẹ̀ tó jẹ́ sí pé kò tí ìsoríire tẹ́lẹ̀ kò ní ni ó bẹ̀rẹ̀ oríire sí ẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ wọn ọba kó náà lọ sáyé bẹ́ẹ̀ àwọn kan máa soríire àwọn kan ó sì máa sorí ike yọ́ máa dára fáwọn kan yọ́ máa burú fáwọn kan àwọn kan máa rẹ́rìn-ín àwọn kan máa sunkún àwọn kan máa lọ́lá àwọn kan sì máa báyẹn lọ́lọ́run fi sáyé àwọn yorùbá náà wí wọ́n sì gbà wọ́n ní ti bí tiré ní ọlọ́run dalẹ̀ ayé àwọn òjá nǹkan kan ò síbi tiré ní olúwa dá ayé kò sí bí nǹkan kan kò sí nǹkan kan lórílẹ̀ ayé tó wò tó ní rí sáìtì tẹ̀jẹ́ sí pé kódà níbẹ̀ bọ́ fẹ́yàwó ọmọ gbádùn ẹ̀ ṣùgbọ́n bọ́ ọlọ́kọ náà ọmọ gbádùn ẹ̀ ọ̀rọ̀ àbúrú lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀ fẹ́ jẹun oúnjẹ náà àbúrò ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ bí ọ̀bà wá yí bụ bí oúnjẹ lè fi oúnjẹ yẹn mọ gbádùn láti bẹ̀rẹ̀ dópin tó ńgbà tó jẹ́ tán ń lọ parí ẹ̀ sí ibà ọ̀fọwọ́ tó jẹ náà ní padà aburú náà ní ẹ̀ kò sí nǹkan tí ń bẹ lórílẹ̀ ayé tí wà jẹ́ pé dáadáa ń bẹ ń bẹ tó pọ̀ àfikọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bó làwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ wípé ẹ̀dà tọ́lọ́wọ́ bá dá nígbà tí wọ́n ń túmọ̀ hadith annabi sallallahu alaihi wasallam tí ó kọ́ wa tó dín ká máa sàdúrà pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq wọ́n ń túmọ̀ min sharri ma khalaq wọ́n ń túmọ̀ ẹ̀ àwọn nǹkan tí Ọlọ́run bá dá mẹ́ta ni wọ́n ní mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta alladhi fihi alkhair wàṣà wọ́n ní alkhairu almahd èyí tó jẹ́ sí pé complete oore lọ́lọ́run ọba ṣe kò sáburú kàtàlá rẹ̀ ọ wà nínú ẹ̀dẹ̀ ọlọ́run tó jẹ́ sí pé oore ńlá tó kéde lẹ̀ kọ̀ wá pọ̀ hmm, bó ṣe gbọ́ ní ìsìn ara rẹ̀ ọmọ yágára pé àmọ́ ah, fẹ́ mọ̀ bàbá ní àmọ́ kà á mọ̀ táwọn afá kà wọ́n fẹ́ rí kájú méjì àti mẹ́ta náà lọ alákọ̀ọ́kọ́ tí wọ́n rí ká àlìjánná àlìjánná kọ̀tà burú kankan bẹ̀ tó bá ti wọ bẹ̀ báyìí máa gbádùn ní yàá máa gbádùn bí ìràtọ̀ bọ́ sínú kí ni ṣúgà ò ní kábàámà kankan nínú àlìjánná alkhairu mahmud nínú ẹ̀ táwọn onímọ̀ máa ń sọ òun náà ní al-anbiya wa rusul àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́n ní ní gbogbo wọn látòkèdè lẹ́yìn ní pé gbogbo tí wọ́n bá ní àṣì tá a bá ti sí orí ọmọ jẹ́ tiwa náà tá a bá ti kọtí kún sí àṣẹ tí wọ́n pa wá àbí mọ́sí tí wọ́n ní a máa ṣe ìdákejì oṣù máa jẹ́ tiwa ní nǹkan tí wọ́n tún ká náà ní alimalaika àwọn àwo amalaika wọ́n ní látòkè wọn délẹ̀ oore náà àyàn á máa sọ pé màláìkà tí wọ́n máa jẹ ìhàn nǹkan nítorí náà ni òun náà wọ́n ní bìnnábàrì ìlà àdá àtìhì wọ́n ní tí wọ́n ń sọ láàrin yìí kìí ṣe pé bóyá nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe gan orin náà nítorí pé ẹni lẹ́tọ̀ sí yà ni wọ́n ń ṣe kí ni ni wọ́n ń ṣe yà jẹ́ wọ́n ní gbogbo màláìka látòkè délẹ̀ xayiro ma wọ́n lórí ni wọ́n wọ́n wá ní ìpín kejì òun náà ní tọ́lọ́ wọn bá dájọ́ sí pé aburú ni látòkè délẹ̀ ńgbà ń ka yẹn náà kò tó nǹkan ẹ̀ka máa dúpẹ́ fọlọ́ lórí ilé nà ok tó bá jẹ́ sí pé aburú bá gbalé gboko ńbùláyà ọ̀fẹ́ wẹ̀wù ọba burú mẹ́ ọfẹ́ jẹun ọba burú mbe ọfẹ́ kan aburú ni ọwọlé aburú ni ọjáde aburú ni ọlọ́wọ̀n wá ṣe bá náà tátún dúpẹ́ náà wọ́n ní aburú náà tọ́jẹ́ sí pé kò sórí kankan lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní òtó nǹkan nímọ̀ ká náà tipátipá ní bíi méjì náà bẹ̀rẹ̀ ìjẹ́ríkà náà ni à ń ti kí ló wọ́n ní kò sórí kankan náà ọlọ́mọdé àwọ̀ náà

a máa bẹ lọ́npọ́lọ́ mọ́jẹ kí yẹn wá yọ àbí èyí tá a gbé sẹ́nu yìí orí la ka o èyí ẹni tí yẹn bá yọ àfi bu pé ẹlẹ́yin yíyọ nígbà tó lọ́n gba orí kan lára rẹ̀ tí lọ́wọ́ mọ̀ pé yíyan rẹ tó yọ ń bóyá tí ọba gbé ọ láhàn rẹ jẹ́njọ́ kan níbi ayé ọlọ́wọ́ bọ̀ yọ̀dá ni èyí dáhùn wo ni àǹfààní ní ṣùgbọ́n àmọ̀ sí yẹn sùtà gbogbo nǹkan tá a ní tá a máa fi sàǹfààní láyé orí lọ́jọ́ fún abọ́ra ká orí ni fún ọ má aburú ń bẹ lára rẹ̀ bọ́ọ̀ra sọ orí ni fún ọ aburú ń bẹ lára rẹ̀ wọ́n wá ní bá náà wá ló fi jẹ́ sí pé àwọn ẹ̀dá ọlọ́run tí ọlọ́run ọba dá bó ṣe rí náà àwọn àmọ́ wá sọ́ra pé wíwọnú àwẹ̀ táwọn àwọ̀ èyí ó sọ Ramadan tá a wọnú èyí ń tiwa yìí kí tiwọ́ jẹ́ tiré ń bẹ̀ ni ọlọ́run kan ti tiwọ́ jẹ́ tiré ń bẹ̀ ya Rabbal Alamin gẹ́gẹ́ bí ìránnilétí kó tó di pé àwọnú tafsir òun ní ká rán ara wa létí ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run ọba ṣe fún wa. torí ìjókòó àkọ́kọ́ báyìí àìsáré wọnú odò báwọn sábà wọnú odò báwọn ẹlòmíì mú mi yó lè jáde mọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ̀ wá ná ká kọ́kọ́ tẹ̀ wá ná síbi ká tẹ̀ wá sí sábà wọnú odò tafsir ní odò ọ̀rọ̀ ọlọ́run àní lè mọ̀kùn mú yó fi jẹ́ àǹfààní tó yẹ ká mú jáde ká lè má mú jáde kálukọ́ máa má àǹfààní tiẹ̀ Islam al-islam lẹ́yìn wá gbaná wọ́tí bá àyìn rasulina ọlọ́run tó so orí títẹ̀lé òjíṣẹ́ wa fún wa wa mahabbatuhu ọlọ́run tún sàánú wa pa ẹjẹ́ ń tọ́fẹ́ràn nẹ́bì sallallahu alaihi wasallam àbíwọ̀ fẹ́ràn nẹ́bì nù ọ̀ fẹ́ràn nẹ́bì nù tí ọba fẹ́ràn ẹni tí ó fẹ́ràn ànábì ò lè fẹ́ràn ọlọ́run torí pé ò lè mọ ọlọ́run àfi túrò ànábì ọmọ ẹ̀mọ sọ́nà ọwọ́ ti wá kórè rẹ̀ ní tó torí ẹ̀ tọ́tara rẹ̀ mọ ọlọ́run ajẹ́ sí pé ibi tó ń lọ́gán ò lè débẹ̀ ẹni tí ó bá dẹ̀ ti mọ ọlọ́run wọ́n máa retí àwọn àjọ yẹn ni pé káfíìrì yẹn ọmọ ọlọ́run ẹ̀yà fẹ́ràn ànábì ẹni tó kórìíra òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó kórìíra àwọn ju nǹkan tẹ́ ẹ̀ máa ń pẹ́ kórìíra ńlọ ọ̀nbẹ lórí ilẹ̀ kọ́dà ọ̀nbẹ nínú ẹbí rẹ̀ kí ọmọ pé ah, kí ọmọ tẹ̀sọ́ pé Muhammad yẹn gan inú máa bí wọn sì gbẹ̀tẹ̀ dàkọ́ Muhammad yẹn orí burúkú ló ṣe ń tẹ̀ wọn náà tó ń gbọ́ mi tó bá wà nù wọn yọra rẹ kó ní orí burúkú ẹ máa ní ta lórí burúkú ọ̀gá àwọn lórí burúkú náà lẹ́nu tó kórìíra Muhammad wọ́n wá jẹ́ kan náà tó fẹ́ràn rẹ̀ wá ọlọ́run lọ́rọ̀ síbẹ̀ àwọn ọ̀rọ̀ pé ashhadu anna muhammadar rasulullah kí á pè wọn bá nìkan débẹ̀ inú rẹ̀ ó ti máa dùn ah, ẹlòmí ó pè é sọ́dà lọ́ọ̀lẹ́ ìwàsánà àbí kọ̀gbá o torí bá a tọ́ ọba gbé síbi tí ìta ààyè rẹ̀ ó tó máa jẹ̀bi ọlọ́run yóò kún sallallahu alaihi wasallam fún ọ ashhadu anna muhammadar rasulullah tí mùsùlùmí bá gbọ́ nígbà tí wọ́n ń pè wọn lọ́wọ́ ní ọba dídé kìtàkì ah, wọ́n ti ń pè wọn wọ́n ti ń pè wọn inú ẹ̀dùn sí muhammadun rasulullah inú ẹ̀dùn sí muhammadun rasulullah fèlè yìí náà orí lọ́jọ́ fún wa wà dífà àǹtún nẹ́sì orí ilé ìtúnjẹ́ fún wa bí ká máa dígàgà pé aburú kankan ọ̀bọ̀rọ̀ kan súnà nẹ́sì bákan náà tá bá jíjà pé kíní ò ní ṣe súnà a tún wá ń jà fún kíní kan òní sí ahàlùsúnnà bákan náà àwọn oní ahàlùsúnnà àwọn ànábì ọlọ́run gan náà wà lẹ́yìn wá gbà náà àwọn sàbí tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn gbà náà gbogbo ẹni tó bá gba tiwọn náà òun náà di kíni ahàlùsúnnà aburú kankan bọ̀dọ̀ sí wọn a máa jà fún kíní kan bọ̀dọ̀ sí wọn mímí kan bọ̀dọ̀ mú wọn orí lórí ìjẹ́ fún wa tó bá jẹ́ kan náà ti ń o ṣùgbọ́n wọ́n tó jẹ́ sí pé aburú bá kan kan nú àwọn ọmọ ya rẹ̀ tó jẹ́ ti ń ṣe súnà sallallahu alaihi wasallam tó rẹ́rìn ah, ọlọ́run mú a ah, òun kọ́ lọ mú máa ò tí ń donú sí pọ́lọ mú kí nìyẹn súnà ni ọlọ́mú súnà lọ́sàn tó bí sí pé abọ́lọ̀ máa sọ́ra fọ́rọ̀ tá a máa sọ jáde ká sì máa kọ́ṣẹ́ mi ara wa kódà kò jẹ́ sí wípé kíní kan bẹ láàrin àwa àtẹnìkan tó bá jẹ́ sí pé ẹnìtì bá dúró dáadáa nínú súnà gbogbo nǹkan yòókù gbàgbé ẹ̀ ọ̀bọ̀lọ̀ wa burúkú torí bọ́ jẹ́ ahàlùkẹ́ni fún wa ní pé akórira kèfèrí àbó òkórìíra kẹfẹ̀rí ń jẹ tó bá kù sí ọ lára ọ̀wọ̀ létí ìwọ ìsìláàmù láì kórìíra kí ni ó àwọn ilá ilá ilá one thousand mo ti ń jojúmọ́ ẹlòmí one million àwọn ṣéwù ṣéwù ń gbọ́ wa báyìí ní àbí àbí one billion náà ń bẹ àbí ń bẹ ó lè wà lọ́dọ̀ wọn wọn bẹ bí wọ́n ti fà á wọ́n wọ̀ ni wọ́ ẹyọkan ẹyọkan ti dé de one thousand yọ million láàrin ìṣẹ́jú mẹ́wàá bọ́ bá ṣe la ilaha illallah tó tún lágbára dé tó bá lé sí one billion ó sì ẹ̀ lé sí ó lè rí ṣe lójúmọ́ ká ní gbójú ojúmọ́ ni wọ́n ṣe one billion la ilaha illallah sọ́ọ̀bà kó ìlà kúfòrò kò sí la ilaha illallah yẹn kò lè dọ́là àǹfààní kankan torí pé èèlò ṣe òṣègínní òṣègínní tó ọlọ́run bá ti parí ẹ̀ inú gbogbo iná ìlú wa torí táìmù wa. bákan náà orí tó náà bá tún ṣe fún wa àrán wa létí ní ìwọ náà kọ́ ọlọ́run ní òjìnà sí bíbíà ẹ̀yin tẹ́ kí ó mú yín jìnà sí bíbíà okú oríire. ń kọ́kọ́ mú sí máa sáà tó sì máa tó

tó ọba ti súnmọ́ wọn nǹkan sí ọ àìsàn sí kíni yọ ọ̀ràn ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún ṣàánú wá ilé àti ẹ̀ náà lájọ́ ń ròyìn ara wa báwọn àfi ń dúpẹ́ fọlọ́ni ọlọ́run tún ṣàánú ó ti wá lẹ́ni tí ń kó fún àwọn tó bá fẹ́ máa gbé bíbí àníkíni lárugẹ. pàápàá jùlọ yìí tó bá gbó jáde gàgàrà tó fẹ́ darí àwọn mùsùlùmí kúrò lójú ọ̀nà súnà tó fẹ́ pe ajá ní kíni lọ́pọ̀ fún wọn ṣùhánú ni kìí sí wọn náà gbogbo ẹni tó ọba rí tó bá sí dáadáa tó lọ́n fi dáadáa yẹn rán àánú ni ò kìí tó náà o torí pé kìí ṣe ń pé èèyàn lè máa dá ṣe tí kìí bá ṣe pọ́lọ́ ń bá yàn ó sì sà lẹ́sà pé ṣe fẹ́ it's not easy torí pé yíjẹ́ kéèyàn miss kéèyàn lose àwọn ọ̀rẹ́ kan ó rí oríṣiríṣi nǹkan ṣùgbọ́n lose yẹn torí tọ́lọ́run àwọn ànábì ọlọ́run lùsìn tó jù bá ń lọ nítorí tọ́lọ́ àwọn ìsàbí lùsìn tó jù bá ń lọ nítorí tọ́lọ́ ọba tó àlàwọ̀ wà máa wò pé ah, ọ̀rẹ́ mi ah, okùn ọjà kọjá ó ti já gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ́lọ́ ọmọ mọ́ lọ́n dẹ̀ fi hàn fún bídí àárín ha ah, ó ti dá náà nìyẹn ó ti máa já lọ náà nìyẹn hmm. eléwọ̀n àánú ọlọ́run ni tọ́lọ́n bá ti ọbẹ̀ ò náà mhm. nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́n ṣe fún wa tẹ̀sìn ni mo kè fún àwọn òkúta yé ọlọ́run láwàá kó ní fítànà ayé àwọn ìyọnu ayé bó ṣe pọ̀ tó ọlọ́dà àwọn bẹ́ẹ̀ ó ti pọ̀ jù. ẹlòmí bẹnu wa inú ìbànújẹ́ lọ́wọ́ ìbànújẹ́ ní ṣe é bọ̀ káàrò tó dé ààwẹ̀ tó dé náà ó tún gbé wa bẹ̀rẹ̀ ọ̀sán mi kàn kàn kàn mímí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ rójú ẹ̀ kò ṣeé wù bọ́ jẹun kò dénú àwọn Yorùbá ní oúnjẹ ìdénú ń gbà mí bẹ́ẹ̀ ni ṣeré àgbà sọ pé oúnjẹ ìdénú ń gbà mí bẹ́ẹ̀ náà sì ló ń jẹ a máa bínú láì jẹun gbà mí o lè yó láì jẹun o sì lè máa jẹun kọ́ máa tẹ́kí kọ́ máa yò kọ́ máa tí ó láǹfààní lára o yóò ní pé kò tí ó láǹfààní lára ìbànújẹ́ ń sẹ́lu mí sàárì tó jẹ́ yìí ọkàn sáà tó ń bèrè jẹ́ ìdákùn sí mo ti ẹ̀jẹ̀ sàárì níbi tí ìbànújẹ́ ń mú lómi rẹ̀ lẹ́wọ̀ a máa sọ pé ìsinú ti fẹ́ tó ẹ̀yìn lẹ́ ń ta ntóhun ká ju ntóhun ká lọ́dọ̀ ara àwọn ó ju àkókò ọdún tẹ́lẹ̀ àwọn ẹ̀sẹ̀ sí báyìí sí ọwọ́ rí bẹ́ẹ̀ fún wọ tí ọba rí bẹ́ẹ̀ fún ẹ dúpẹ́ fọlọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́sì ẹ̀ wò ní ọmọ bó ṣe kóró tó ọ̀jẹ̀wò ọ̀jẹ̀wọ́ rí ni ọ̀jẹ̀ ọmọ bó ṣe rí ó kóró bí wọ́ sẹ́má lọ́ kóró bí wọ́ ọ̀jẹ̀wọ́ rí tó ọba jẹ́wọ́ rí sẹ́má nìkan kóró bí wọ́ sá ìwọ́ láàrin ọ̀sẹ̀ kan ó sì máa rí kíkó bẹ́ẹ̀ <laughs> bó ti wúlẹ̀ kọ́ jẹ́ gbogbo nǹkan aládìgbò tó ó sì máa rí pé ó tún sẹ́kù tó ń yòrò sí ọlẹ́nu díẹ̀díẹ̀ ní ń pè ní wọ́ nìyẹn nítorí ìdí eléyìí tàbá tí sọ wípé ogunlọ́gọ̀ àbí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Nàìjíríà ìlú wa tá wà yìí Ọlọ́run bá tí wọ́n bá ní ìbànújẹ́ ayé pọ̀ ará Nàìjíríà yóò lé kí mo pé kí tí mo lé tí mo rẹ̀ Ah, ìbánú tí nàìjíríà yìí pọ̀ fìtínà sí nàìjíríà yìí pọ̀ ó bọ̀ ayá o ó lè lè kéńkà ẹ̀hẹ́n. múná tí o wọ́n nínú àwọn ènìyàn ní olùdáwà yìí náà ni o ìbànújẹ́ ìbànújẹ́ ń ó sì ti pa ó ti lọ́nà sàárè ń jẹ o ìṣòro sàárè tí wọ́n jẹ́ kan nù wọn bí tọ́ọ̀ bá ti jẹ́ kan nù wọn ìgbàfọ́lọ́ ìbànújẹ́ táwọn yẹn pass through rẹ̀ nàìjíríà lákòókò tá a wà yìí bọ́ ọba sẹ́kù nílẹ̀ kọ́ máa ṣe special ọ̀pẹ fọlọ́nù ọmọ pé ojú ojú rí púpọ̀ nàìjíríà nítorí pé wọ́n ń bọ̀wọ̀ àbí wọ́n ń bọ́ èmi àti ẹ̀ wọ́n ń bọ̀ àwọn aláwọ̀n tí ń fún alówó tá à ń jẹun kankan ní òjò ọmọ béèrè lọ́dọ̀ àwọn tí ń bọ̀ àwọn èèyàn kó pé kí lójú ń rí kó rí àwọn ẹ̀dẹ́ èèyàn kan tó kó béèrè pé kí ni wọ́n ń jẹ máa béèrè lọ́dọ̀ àwọn pé kí tiẹ̀ ló ń jẹ náà kó sọ tiẹ̀ fún ẹ ọ̀ yànnà pé kí ni ẹ́ tí Jenny, tọ́ ń jẹ nìyí ọ̀rẹ́ mi kan nígbà 1994 àbẹ̀ 1993 ìkan náà accident ọjọ́jọ́ rẹ̀ mọ̀mọ́ wúra mi kú oúnjẹ tí mi ń jẹ wípé oúnjẹ aláìní ni mo bá lọ kí ọ̀gá ti máa ń dàmí láwọn pínpín wá kí òun mi ò dárúkọ ẹ̀ mo mẹ́ ti di tọ́ ẹni mo bá lọ kí ìlà bá jókòó ẹni wọ́n bá fẹ́ pọ́n mi lé ah àfẹ́ ro oúnjẹ fún mi wọ́n bá lọ ro àmàlà wa àbí kìtẹ̀ náà gbé wá ń jẹ́nà ṣùgbọ́n tí mo dárí ni pé ọbẹ̀ tí wọ́n gbé wá ó ní agbára ó ní ọjọ́ wọn mo ti mọ tẹ́ ń pè ní àsàmì egun wọ́n bù síta fún mi wá ń pè kí lọ́fà wọ́n ní mi ò sọ fún agbóúnjẹ wọn ọ̀dà o èmi náà sá tíráì mo mo gbé mi mo á fẹ́ mo à mo ti jẹun tẹ́lẹ̀ mi ọba yẹn jẹ mo ti jẹun náà ni mi ò parọ́ àbí tí mo bá jẹun tẹ́lẹ̀ sí ìní tí kù ni mo bá mo bá jẹ díẹ̀ mbẹ́ bá mo jẹ díẹ̀ mbẹ́ mo bá filẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ìkànnù àméjì ni wọ́n wọ́n là ń bá dárúgà fún mi débi nìkan wọ́n ti dá mi dáadáa ìkànnù wọn lọ́bọ̀ wá bá mi padà méjì ni wọ́n ìgbà àtàbúrò ọba wa ń bá mi bẹ̀ pé àà ọ̀la ẹ̀ṣẹ̀ jẹun wọn nítorí pé níta sì kọjá àbí ẹ̀ báwa sí ń jẹ́ nìyẹn o lọ́ba sọ ó ní ẹ̀ eh, mọ́tò ọbẹ̀ tá a ṣe yìí tòmátò ẹ̀ṣà ibẹ̀ náà mo ti mẹ̀ṣà <laughs> mo máa ṣàmì egun lọ́dọ̀ wọn mo dẹ̀ tún máa ẹ̀ṣà ní tòmátò ẹ̀ṣà làwọn fi ṣe tòmátò tẹ̀ṣà ní pé tòmátò tó ti bàjẹ́ ti ń rùn tó yẹ kó kí dànù lọ́jà àwọn ìyá lọ́jọ́ wà lọ́jọ́ àìbá máa lé àwọn ẹ̀sà èèyàn náà jọ wà ara ẹ̀sà tòmátò ẹ̀rọ <laughs> làwọn sì ọkàn púpọ̀ ọkàn púpọ̀ ó ti lágbára jù wọ́n ní àkíní ó dùn ó dùn lọ́dọ̀ jù ó sì kálẹ̀ nù tèlè béèrè tí wọ́n fẹ́ sọ fún ọ ní gbígbé lọ́dọ̀ àwọn èèyàn máa wo àwọn èèyàn máa wo láìpẹ́ táwọn èèyàn ń gbé ọmọ ìpè táì táwọn èèyàn fi ń sayé lákòókò tá wà yìí ẹni tẹ́ni ẹ̀ bá fẹ́ kù ọlọ́run lọ́sẹ̀ ọkù Eh, nta fi tẹ́mi ma fi sẹ́kù ní oúnjẹ tá a máa ń jẹ tí ma mẹ́mì ro kò sí mọ́ àárí jẹ mọ́ àròwó bó lówó kò sí kò sí káàsì tó ní wàhálà náà nítorí ìdí eléyìí ẹ̀hán. ọ̀n bínú àwọn ènìyàn tó ń jẹ́ sí pé lákòókò a wà inú owó ń èyí ọjà bọ̀ torí pé sẹ́kẹ́ǹsì ṣiṣẹ́ fìlà bọ́ọ̀lù dé fìlà lọ yìí wọ́n lọ́wọ́ sọ́tọ́ dá lọ yìí ẹlòmíì tún wà gbọ́dọ̀ èmi náà wà gbádá àbí àwà láàyè sí ìsinú ẹ̀wọ̀n ẹni àtúgbẹ́ fọ́lọ́hun tó ti wá bẹ̀ ọ̀ náà mú ọmọ bẹ́ẹ̀ náà àwọn ènìyàn wọ́n ولكننا باقينا بلطف من الله تعالى مع كثرة هذه الولايات من هنا وهناك. نعم. أيها المسلمون هنيئا لكم في مجال الشعار ومطالبها ولا سيما مبلغ جدتنا ممن يسمعنا او لا يسمعنا بعد هنيئا لنا بحضور رمضان جعله الله لنا شهر الفضل مبين الخيرات ومظلاما من شرور انواعها اللهم امين اللهم امين طيب. ní òní ọdún yìí ní ìlà ìtàhálà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé súra ta wà nínú ẹ̀ òun náà ni súra ti Yusuf alayhi salam èyí tí ó ti ń tó bí ọdún kẹrin tí a ń ṣe àgbéyẹ̀wò èyí tọ́lọ́ ń fi oyé wa nínú sì ń lérò wípé lọ́dún yìí ní ìlà ìtàhálà afẹ́gúnlẹ̀ lórí ẹ̀ Eh, kálukú náà àwọn mi lè gùn èmi yọ wa wá díẹ̀ kó tó di pa bẹ̀rẹ̀ torí àwọn ìdí kan àwọn tó súnmọ́ wa àwọn náà ìdíẹ̀ díẹ̀ ṣùgbọ́n nílẹ̀ wa ní wò ń bí báyìí kí n gbé wò lárugẹ tó tí wà ní gbogbo ìta Amẹ́ríkà nǹkan kan ìwò eh. ní ìlú wa ní wò yìí. àwọn ènìyàn àwọn òwe kan wà tí wọ́n ti pè wó nìkan lọ́mọ tó bá pa á níbò míì wọ́n kàn á sórí ni wọn ò ní mọ bó ṣe rí gan nínú ẹ̀ ni pé téèyàn bá pẹ́ ń gbà míì débi tó yẹ kó ti bẹ̀rẹ̀ nǹkan wọ́n ní ọ̀nà ilé apẹ́ ní ọgbà ilé apẹ́ ń bẹ ní wò ọ̀ àfáà tí ìsára wà gírí ìwọ̀sàn náà béèrè pé ń buná pè ní ilé apẹ́ tí yàn bá pẹ́ bílò tán àbí bẹ́ẹ̀ pẹ́ <laughs> ní bàbá wọn ní ilé apẹ́ ọ̀nà ilé apẹ́ lọ́gbà tí yàn bá tẹ̀ sí padà ọ̀nà ilé apẹ́ yọ pé ò tó dé náà mo rò mọ́nà ilé apẹ́ ni mo gbà níbi tẹ̀síìrì tó yẹ bí àbá wa gbà tó bá tètè dé ṣáájú àkókò náà aago bíi méjì kọjá díẹ̀ lálámà bẹ̀rẹ̀ tó bá sáré bẹ̀rẹ̀ wọn á tàjì wọn tó máa pa níwò náà pé ọ̀nà ilé ọlọ́yà lọ́gbà tó ọ̀bá máa lé ọlọ́yà bẹ lé ọlọ́yà yọ yà débi lọ gba lé apẹ́ yọ pẹ́ débi ti lọ tó ọba ti ń lọ bìkan máa béèrè pé tí lé apẹ́ ń bẹ òun kọ́ mọ́bà sí tí ilé ọlọ́yà ò ti wè fún eléhùn kábi ṣe ti ìlú yòówó bẹ́ẹ̀ yàrá bá parí eléhùn lẹ́kọ̀ọ́ àwọn ará èkó kan mọ̀ pé wọ́n sì di kí ni sọ ìgbà. naam tafsir yọ bẹ̀rẹ̀ àwọn bàbá wa wọ́n máa sọ fáwọn sùn ẹ bá máa lọ tafsir àwọn bàbá àgbà àná tí a bá lọ sí tafsir táwọn bàbá wọ́n bá sọ yí pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tuntun wọ́n á ní níbi tá a ti sùn lánàá ibi tí a ti sùn lánàá ibi tá a ti wá ti sùn lẹ́sìn níbẹ̀ náà la tún jí sí padà lọ́dún ìná ìrìnlá ibẹ̀ náà láti gbé gẹ́gẹ́ bá ti mọ̀ pé ànábì wa Yusuf alayhi salatu wa salam wọ́n rí kọjá nínú gbèsè ayé méjì ní a and b náà máa retí ẹ̀ ẹni tí ó retí a tí ń retí b yóò sọ ọmọ yahoo hmm. ẹni tí ọba rí sí a tí wọ́n wá bí káàkiri náà ọmọ akẹ́kọ̀ọ́ yóò ya wèrè náà ọmọ tí wọ́n wèrè ẹni pé yóò lọ fàfàkúfà yóò pè wọ́n ní kíní kan àti má kọ́yàn ní kíw owó kíw kó o tó mọ̀ ní ẹni dọ́là ń fi mà gan rán sí wa anẹ́gbọ́ Muhammad sọ̀rọ̀ jùbírí lọ́wọ́ akọ wọn bóun jẹ́ ju abẹ́ jẹ́ kọ̀sábùjà lọ́rùn ọ̀pẹ́ o. tọ́ọ̀ bá lo a tọ́ ń wá bí káàkiri ọ̀ṣùgbù náà análuwa Yusuf alayhi salatu wa salam wọ́n a nígbà tí wá lo a wọ́n wá retí b sí wà dé ṣùgbọ́n tá a fi máa retí b òun náà ni àtawakkul ala máa gbọ́ mi o ọ̀rọ̀ pé èmi náà jẹ kíní mo láwọn ọ̀rẹ́ náà jẹ ẹ̀sà tòmátò wọ́n sì jẹ tí wọ́n bá dúró tọ́lọ́run tèmi náà dúró tọ́lọ́run bàtà àjẹjẹ kú jẹun àjẹbí padà kìí ṣe gbogbo ẹni tó jẹ é ní ó bí ṣùgbọ́n tó bá ṣe é tó bá jẹ é é náà ní ìkorò tó bá wá múra tó súnmọ́ lọ́run dáadáa tó ń kí sọ́lọ́run tó sì gbàrà lọ́lọ́run ó dájú pé yóò jẹ kí ni yóò bí yóò tó dùn padà. ànábì wa Yusuf alayhi salatu wa salam wọ́n sì kóró ayé wọ́n sì lò ó ní oríṣiríṣi àwọn lẹ́vù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lo ti inú ẹbí wọ́n lo ti ilé ọ̀gá wọ́n tó wá lo ti inú ẹ̀wọ̀n mẹ́ta ni wọ́n abábí wá lérè pé èwo ló kóró jù mẹ́tẹ̀ẹ̀ta ẹlòmíì ẹ̀wọ̀n ni ó mú kò sì mọ̀ pé ẹ̀wọ̀n kóró tó méjèèjì ta kọ́kọ́ yẹn àti kọ́kọ́ sọ pé ẹ̀wọ̀n òkúrò tó alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́gbẹ̀ẹ́ ok méjèèjì yìí náà ìwọlọ́wà kòrò jù tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò náà ní wípé kì í tí wọ́n jù wọ́n sínú kòtò yẹn náà ló le ju ti lé ọ̀gá lọ ní tọ́pọ̀lọpọ̀ ọmọ rò nìyẹn èyí rẹ̀ ṣe bẹ́ẹ̀ ti lé ọ̀gá ló ti kí ni náà ti máa pé ṣàrò ṣàwáàt áàtọ̀rọ̀ mi ṣàrò ṣàwáàt aburú tí ń bẹ lára nǹkan tó jẹ má ẹ̀mí ọkàn tí wọ́n bá ní wọ́n fi aburú kan ọkàn rẹ̀ tàbí kí wọ́n fa aburú kan bọ́dì rẹ̀ ìwòrẹ́ ẹ̀kọ́ mú tó o sì gbọ́dọ̀ má mú kanu méjèèjì olówó lára mọ́ tí wọ́n bá ní aburú méjì ni ó kò lè escape méjèèjì lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀lọpọ̀ fara gbá kan mẹ́ ìkan bọ̀ ọlọ́kàn ìkan ó sì bọ́ ní bọ́dì ewo lóhùn dámi lóhùn àbólówó ọ̀lára màmá ni ẹ́ ti bọ́dì lóhùn afáà ní ti bọ́dì lóhùn mú ọgbà ìyẹn ló fi jẹ́ sí pé ìtàwọn ọmọ ọba kan rẹ̀ tí wọ́n ṣe fún ànábì Yusuf tí wọ́n jù wọn sínú kíní kíní wọ́n fẹ́ ṣe ní sùtà bọ́dì ṣùgbọ́n imúra atúlẹ̀ aziz ó sá ọkàn alábíwá Yusuf ọ̀nsá lọ́gbẹ́ pé ọ̀nsá gbọ́ náà ọ̀nsá kìkìní náà gbogbo ète náà lọ́dà fún ibẹ̀ náà ni alábí Yusuf ti kí àdúrà mọ́lẹ̀ jùlọ ẹ̀bọ̀ àdúrà tí wọ́n ti ní ẹ̀wọ̀n ó kéré àdúrà tí wọ́n ti nílé ọ̀gá ẹ̀yẹ wọn náà wọ́n bá ṣe kọjá ń bẹ̀ bó ti lágbára tó wọ́n ti àdúrà kánìkèsè ló fi jẹ́ sí pé àárín ẹ̀ ló le jù alábí Yusuf ní sukuru náà ni pé wọ́n kọjá lórí àwọn القسم الأول من حياته abala àkọ́kọ́ ló gbèsè ayé wọn tó korò wọn kọjá ń bẹ̀ nígbà tí wọ́n kọjá ń bẹ̀ tí wọ́n sì dúró tọ́lọ́hún ọlọ́run wá gbé abala kejì wa òun náà ni abala tó dùn tọ́rẹ wa ọlọ́run wá gbé wa fún wọn alayhi salatu wa salam ẹgbẹ́ bá dẹ̀ sí ma yí sí ànábìwá Yakub alayhi salatu wa salam títí bàbá wọn náà bẹ́ẹ̀ náà tàwọn náà ni wọ́n lo ìkorò mo ti ẹ̀ ń ronú pé káti ẹ̀ tó wá lè rí kwẹ́sàn yẹn náà ta lójú ẹ̀ rí jù nínú ìṣẹ̀lẹ̀ ànábì wa Yusuf ṣé bàbá wọn ni àbá wọn ẹ ò rí nǹkan mọ́ṣálà ni ẹ̀ ṣé bàbá wọn lójú wọn rí jù ni àbí àwọn gangan ànábì wa Yusuf àyè sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ rẹ̀ ààrẹ tó dáńsà àti bá fẹ́ bọ̀ kálukọ́ máa máa tàbọ̀ lọ́wọ́ ó sì sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ dá lójú ẹ̀ rí jù sọ àwọn pé ìtúwọ̀ rí káàndí ní ìsìn aláǹgbọ́ wọn jù sínú kòtò wọn ti gbá sẹ́yìn ju bàbá kòtò wọn ò jù wọn tí bàbá lẹ́wọ̀n kọ lẹ́wọ̀n sóbìnrin dààmú bàbá obìnrin ọ̀dààmú wọn bóyá gbogbo ilé wọn máa wò pé báyìí kan bákan bákan tá a lójú ẹ̀ rí jù àmọ́ a sì máa sọ ìdí tó fà tó fi jẹ́ sí pé ẹni tá a bá lójú ẹ̀ rí jù tó fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ gbọ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo fìtínà tá a bá nínú gbèsè ayé wa wọ́n lọ bá anábíwá yakubu ọba parí ọba ká fìtínà àbídàmú tó bá wọn nínú gbèsè ayé wọ́n lọ bá wọn ká kúrò ọlọ́run kàfẹ́ kọ́kọ́ àkófẹ́ nìkọ̀kan wa wọ́n lọ ká kúrò fún anábíwá yusuf alayhi salatu wassalam gbogbo ìbànújẹ́ tí ń bẹ́nu gbèsè ayé wa ọlọ́ba àmọ́ kúrò oṣù tí ọlọ́run máa ń gbàdúrà ara wa yìí àbọ̀rọ̀ mọ́mọ́ kí àdúrà bọ̀ bẹ̀lẹ́ kọ̀ọ̀kan bá kálíbà mẹ́jẹ̀ pé nìkan la wa ọwá tẹ̀fsíìr ó tún wá ó tún rí ìsìjábà sí àdúrà sí nǹkan tí ń jẹ́ dààmú fún ọ̀nà gbèsè ayé ọlọ́run kó jẹ́ kí àdúrà náà gbà fún wa. nàám àyà àti àti dúró ní ẹ̀kọ́ tó rí kọjá onárin àyà 86 bó tilẹ̀ jà sí pé ajó mọ́ kì í ṣe bẹ̀rẹ̀ kí a ti dúró gangan. Ah ọlọ́wọ́n bá wá ń ṣe àlàyé náà lọ fún wa nínú súra náà nínú súra tó Yusuf àyà 86 àti 87 kí o tò ní lákọ̀ọ́kọ́ kí ni náà bísmìlá أعوذ بالله من الشيطان الرجيم قال يا بني يذهبوا فتحسسوا مني يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. آه بس أبوي أنا بواي يعقوب عليه الصلاة والسلام àmọ́lò má padà sí bí ti tọ́síwájú ẹ̀ 85 ọlọ́run bá sọ pé qalu tallahi tafta'u tadhkuru yusufa hatta takuna harada qalu tallahi tafta'u ọmọ sọ fún bàbá pé ìwọ bàbá tàlọ́ ọlọ́run búra tẹ́fùkáwù tẹ́fùkúrò Yusuf ó ti ẹ̀ kí Yusuf kú lórí ahọ́n rẹ ó kí Yusuf kú nù lórí rẹ bọ́ọ̀ dìde Yusuf bọ́ọ̀ bá Yusuf bọ́ lọ Yusuf bọ́ pé Yusuf ló ń pè bọ́ pàwọ́ Ah, ah. sọ́ọ̀fẹ́ ya nǹkan mìíràn báyìí yóò wọ́n na haro àrọ̀dọ̀ wọ́n ni a ah, ó sì rẹ̀ léṣe bàbá ọmọ o sọ fún bàbá fó sì rẹ̀ léṣe ma fún bàbá lẹ́yọ̀ kọ́ ma sọ fún ọmọ o mi mọ bàbá àti bẹ̀ẹ́ pọ̀ pẹ̀lú Yusuf gbogbo ọ̀sán àtàárọ̀ Yusuf lọ́sàn àwọn yóò tẹ́rẹ léṣe àwùtakù nàmínà láàrin kí méjì ni wọ́n wí fún inú kọ́ para rẹ̀ tàbí kò síra rẹ̀ léṣe yẹn ni pé tí bá ń tẹnu mọ́ nǹkan kan náà pọ̀ náà ẹ̀yìn lè máa wò pé sí kìíní ni ọ pa ọ ẹ máa wò pé ti bá ń tẹnu mọ̀ kankan náà kìíní náà ni ọ pa ọ wọn ni bí ọba ṣe ọ léṣe yóò sì pa ọ mm-hmm. ìwọ bàbá wọn sọ fún bàbá wọn báwọn tó kí lọ́ba tí wọ́n fi lọ́ba ń fún bàbá wọn torí pé anábì wa Yakubu ayé sọ̀rọ̀ àmì wọn ò já lọ́dọ̀ ọlọ́ àwọn sì ń dárúkọ Yusuf kì í ti pé wọ́n ń dárúkọ fún wọn wọn ò wú fáwọn ọmọ fáwọn àwọn ọmọ ọba kan rẹ̀ wọn ò lù ń fún wọn wọ́n ń wí fọ́lọ́ni wọ́lọ́n bá ń dá Yusuf kọjá náà ní sọ wọ́lọ́n ọ̀dọ́wọ́ rẹ̀ mọ́jẹ̀ kakọ́ ṣe Yusuf ẹnu tí wọ́n wí náà ní ká àwọn ọmọ náà lára wọ́n sọ pé ìwọ bàbá táfíkàwò ìdájúkú olówó tó ọwọ́ dákẹ́ tó bẹ́ẹ̀ náà àtẹnumọ́ rẹ̀ pọ̀ ń bí Yusuf ọ̀ eléhùn náà ni minal halikina náà ni ọ̀wà ajá dó ń bẹ̀lẹ̀ sí ààfẹ́ wà ní àwọn e, minal halikina láti wá bẹ́ máa yàtọ̀ tẹ̀lé wípé kọ́lá Thank you. ládùúrà pé ilé ìsìn láti ládùúrà pé nàmà ashku bàtì wà huzni wà huzni ila Allah. Ìdáwà tẹnu máa ń nìyẹn, àwọn òní wí ti ìtútẹ̀, ànábì ọlọ́run ló lè sọ léwu. Ìgbà wọn pẹ́lú mí tí ọba máa wà ara rẹ̀ yóò sì jẹ́wọ́ máa يجي ومن كان يجي قدا فبن إنما أشكو حسي وحزني إلى الله إنما أشكو حسي وحزني إلى الله صبت للجامع إنما أشكو بسي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون tọ́ bá fẹ́ túnmọ̀ kí o lè kà bẹ́ẹ̀ mọ́tọ́ bá fẹ́ ṣàdúrà mẹ́jà mọ́ ọ̀ sọ pé iná máa aṣkú bá ti wà ní ilà lọ. iná máa aṣkú bá ti wà ní. bam itofa ti a fi duro n be le si ni a tumo e aba tumo ya e a tumo tori wipe a fe don di autaku na mena le na na lo je ka wa comment la ni ko ha. kunna lam nufassirha bo je ja aya ye aya inna ma ashku basi akin a tumo e tori pari aya to siwaju kí láyà náà onye ní àlọ́rọ́ lọ́n tó sọ yí pé. ìparí ẹ̀ ní halikin wọ́lámà káàna màlúkú pàdé na tó jẹ́ sí pé ẹni tí wọ́n sọ̀rọ̀ ń gan fúnjọ́ náà àwọn ọmọ rẹ̀ ní á sọ̀rọ̀ tí ó sí bàbá bàbá nǹkan òjì òtútù ìjọ náà tó fi dá padà fún abẹ́ kọ́ọ́lá iná máa وأعلم من الله ما لا a òjò tútù tó fi dá fún wọn àwa náà wà dìbìnà àwa náà wá àwa owó wa fi ká kọ́pì ànábì Yakubu ní láti àyìn pé àwa náà gbọ́dọ̀ dùn bẹ̀rùn torí ànábì Yakubu gan ọgbà ọgbà gbẹ̀rẹ̀ ń bẹ̀ mìíràn ti sọ̀rọ̀ tí ó dáhùn náà ló sì yára dáhùn padà sọ́dọ̀ Allah padà pé náà àwọn wá gbé ìgbáralé rẹ̀ lórí ọlọ́run nìkan ọba alẹ́lòmíjọ ọlọ́run ọba iná máa tọ́ wà ń bẹ̀ nígbà fi túmọ̀ rẹ̀ bá wákàtà dẹ́yìn náà àwa jọ afẹ́ jọ ànádùwà àfúgbù láàrin wọn. bọ́lá ń ṣe mú bànújẹ́ ànábìyà àfúgbù lọ pẹ̀lú àdúrà níjọ́ kìnìún àná àwa náà wá fi wí pé àwa náà bá ti kéwòn kó mú ìbànújẹ́ sí àwa náà lọ hmm. àwa náà wá wíńjọ́ náà bá nàbí Yakubu ti wú pé innama ashku bẹ̀ وأعلم من الله ما لا bóyá náà ni ọlọ́run fi gbàdúrà náà fún wa tó fi jẹ́ sí pé láti èsìn náà tá a ti fi bẹ́ lọ́hùn ó sì gbà fún wa a ní násù bàtànà ọ̀sìnàna ìlànà a ní gbogbo ìbànújẹ́ wa a máa mọ̀ tó máa bá sọ àti ọ̀sìn láìpẹ́ àti darí ẹ̀ padà bàbá gbálégbá ọ̀nà wọ́n ní àtànlá darí ẹ̀ sí ọlọ́run yìí tá àtàn o ṣùgbọ́n yorùbá lọ́pàá wo ti ẹ̀ báwọn torí pé dọ̀tí láwọn máa gbà tá a bá sì gbari náà ibi tó dáa láti kìnnì láà darí àwa darí gbogbo tó jẹ́ bànújẹ́ inú gbèsè ayé wa àwa fi àdúrà àwa fi àfi kó o di hàn ọ̀wọ́lọ́hún gbà ọ̀dọ̀ ẹ̀ lápò wá o èèyàn sì lè kó bànújẹ́ ẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run kọ́ padà lófo kódà kò tó tírélà ọkọ̀ bí bànújẹ́ rẹ̀ ọ̀pọ̀ tó báwọn tó bá ti lè kó bá ọlọ́run ọlọ́run pọ̀ ju gbogbo ní tó rò pọ̀ pọ̀ lọ́dọ̀ tiẹ̀ lọ kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run yọkàn yí padà fún ẹ àti wá lọ kó bọ́lọ́run pé kọ́lọ́run kó ti kí ni kọ́ gba ọba wa gbọ́ bùkátà ó sì gbọ́ fún wa a béèrè pé gbogbo ní tẹ́ǹpẹ̀ níbànújẹ́ àti hosùnù kọ́lọ́run kó mú kó fún wa naam àyà yìí bá a ti máa ń túmọ̀ ẹ̀ lérè nígbà tí àwọn máa ń sọ ogúlù ń tó ọ̀rọ̀ fún wa wípé wọ́n bàbá yìí kí làwọn kí làwọn fẹ́ ẹ Yusuf dẹ́ bí wọ́n bá sin gan ó ti jẹrà ó tó ń sọ ó tó ti dé egun egun ẹ̀gán ti ń jẹrà nù sàárì ẹ̀yin wọ́n bàbá ẹ̀yin bàbá ẹ̀yin bàbá àtijọ́ òwúrẹ́lẹ́ nígbà tí ẹnu máa yẹ Yusuf Yusuf. Yusuf ọlọ́dọ̀ ẹni kan sọ bàbá wọn pé Yusufu kọ Yusufu ní ẹ ọmọ ṣèlú Yusufu ààyè lọ́wọ́ àbókù ọlọ́dọ̀ ẹni kan sọ bá fún bàbá wọn bàbá wa padà lọ́sọ́dọ̀ ọlọ́run à ọlọ́run kó fáwọn náà ní imán tẹ́ẹ̀rí kò sí nǹkan kan tí àlè fi gba tí àlè lágbára tí àlè fi lágbára nínú ẹ̀sà lórílẹ̀ ayé tá a wà yìí àfikún oníkàwá kúlù gidi àti kì fún àná àwọn ètò ìkọ́ra dáadáa tọ́ba níkàwá kúlù dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òyìí sì fún gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀yọ́ màá yìí sì fún ọ àwọn nǹkan dáhùn yẹn ti rò pé ò lè ṣe é ti yóò ti máa ṣe sí fún wọn wọn àmọ́ rò pé òun lo nǹkan kan ó lo nǹkan kan kí ló ń lò tàwa ẹlòmí àwọn fi kẹ́kẹ́ tàwa kú lọ béèrè ẹ bá ní tàwa kú lọ gbọdọ̀ ní nǹkan mìíràn mọ́ ọ̀ ní nǹkan mìíràn gbọ́kàn lè mọ́ àfọlọ́ọ̀ nìkan. anábì àkúbù wá fúlá ti jẹ àdéṣọlá tó wọ̀sà ó ní ìnàmà àṣùkò bá sí. ìnàmà àṣùkò bá sí wà fún ànábì àkókò sọ pé iná máa ẹ̀yẹ ẹgbẹ́nu yín lọ́wọ́ ẹ̀yẹ ọmọ màjè sí wọn wọ̀nyí tó bá jẹ́ sí pé bàbá bá máa lu ọmọ láyé tí wọ́n ni wọn ò bá kóyà fáwọn ọmọ náà jọ náà ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run dúró yẹn ẹ̀yẹ bàbá tẹ́lẹ̀ sí pé ẹ̀pá lẹ́dọ̀ ní fi lọ́mọ ẹ̀ yá yípadà ó yípadà ó yípadà ó yípadà má sì wàjádínà bá àná àwọn yorùbá yorùbá má sì tí ọmọ lọ́nà tí ọba dá tí ọba sẹ̀rí àmú ọba sẹ̀rí àtọ́lọ́n fún náà nínábi wà sí fún wa kọba mu kò tó wọn bá ọ̀làjú tẹ́ ẹlẹ́n kọ́pì àwọn ayé tẹ́ ẹlẹ́n sí bí wọn náà kọba mu. alábì àkókò sọ pé ẹpanu mo kọjú sí yín ni ìyẹn ni pé ànábì àgbọ̀n pé tí mo wá bọ́ pé bá ń wá Yusuf ni mo ń bọ́ lọ́hùn mi sọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ń tẹnu gbọ̀ngbọ̀ngbọ̀n handas nínú ìyàmá ànábì àkókò sọ pé bá sí ìbànújẹ́ mi tí ń lè pa mọ́ra mọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni mo kó lọ bá ọwọ́ ẹlẹ́bẹ̀ẹ́ nígbà ànábì àkókò sọ fún ọ pé ìtẹ́ rí lẹ́yìn ń ta kò mí bá basi lẹ́rí ẹ̀bẹ̀ basi sí àmọ̀túnmẹ̀ pàápàá bá sí náà lẹ́rí bá yẹn ni ìbànújẹ́ tí ń lè pamọ́ra àti kí n sọ fẹ́nì kejì òun náà lẹ́rí tí mo fi ń sọ pé Yusuf Yusuf Yusuf séyìn lẹ́rí séyìn lẹ́rí tí wọ́n jẹ́ wọ́n kọ̀ǹdẹ́m tẹ́ ń bú mi pé ọ̀kẹ́ wàá sinmi lára Yusuf ah, nǹkan mìíràn tó wà tí mo tún ń bá Ọlọ́run mi sọ yàtọ̀ sí ti bá lẹ́yìn rí yẹn ó náà ní wà húsùnì ẹ̀yìn ọmọ ìgbà wà nínú húsùnù ni wà húsùnì ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọmọ tẹ́ ìhùwà rẹ̀ ọmọ ọmọ bàbá kan náà máa fọ ọmọ bàbá wọn bí ìbànújẹ́ lẹ́jẹ́ fún mi gábẹ́ nǹkan ṣe wà mọ̀ ń sàdúrà sí náà mọ̀ <laughs> bí kọ́ lọ ń bá mẹ́sí kí ni kọ́ bá ń yí yín padà ẹ̀rí àwọn sọ pé àáyà yẹn ó ń jẹ́ ọ̀rọ̀ tí ànábì Yakubu ń sọ̀rọ̀ fún wọn yìí àìsàràtò ó fi sọ̀rọ̀ fún wọn náà ìmọ̀ kò lè yá wọn torí pé ànábì Yakubu àìsàràtò nínú bàbá tí mi ti ń rí tí mo ti ń rí náà bàbá bàbá àwọn àtàwọn ànábì ọlọ́run àtàwọn bàbá mi kì í tún sànábì ọlọ́run tí wọ́n máa sọ pé bàbá tọ́mọ ẹwẹ́ tọ́mọ wéè tí èèyàn fi sáyé láàrin àwọn ọmọ ní o tí ma bàbá tó sọ́jọ́ anábì àkúbù ní o tí ma anábì àkúbù mọ̀ ah. pé Yusuf àìsàràtì wọ̀sàlá ti kókò ọpá ọmọ àwọn ọmọ tí wọ́n ti lọ mú lọ náà sì ní a tuntun gbénu líkà náà yìí àwọn náà lè àyè tún gbà wọn àyà tún kò wọn wọ́n tún wá kojú bàbá wọn pé tábùtábù tẹ́bí kúrò Yusuf tún ti bẹ́ẹ̀ kọ̀ bẹ́ wọn lórí ó tún pọ̀ ọmọ náà ní ọmọ mi náà sáà ọmọ inú yìí sí kí ní kàkà kọ̀ lọ́mọ ọmọ wa náà ìwọ bàbá wa ẹ̀mọ́ yọ ọmọ rẹ tó ti kọ̀ bí mo kọ̀ lọ́mọ ókè máa kọ́ ǹtò ọmọ àkọ́kọ́ ọkọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kẹta náà tún kọ̀ ní gbogbo ọmọ tó ní mẹ́fà náà ló bí o ti kọ mẹ́rin ló kù méjì bóyá méjì náà ọkọ̀ àwọn náà mú lọ́wọ́ àbá mọ́kọ̀ mọ́kọ̀ mọ́kọ̀ yìí kí wàá làwọn ọmọ náà ṣe bẹ́ẹ̀ bá wá jẹ́ ìṣiṣẹ́ kankan tó ní lárí kan. ó gbowó oṣù kò gbowó na ránṣẹ́ sí mi o ti dá fún kọ̀kẹ́ mi náà ẹni náà tó tí ó tí gbé nǹkan rẹ̀ ọ̀tá dúkìá rẹ̀ lẹ́yìn nìkan ẹ̀yìn wa ni kí ó tí mú kan nú àwọn àbúrò rẹ̀ kó sì pa àbí ọjọ́ bàbí kí wọ́n kọ́pẹ́ ẹ̀yìn ó lé wa àwọn ọmọ àwọn ẹ̀yìn wọn fẹ́ kí Yusuf kú nínà ẹni tí a jù sínú kòtò sẹ́mi pé kó kú bẹ́ẹ̀ náà kọ́ máa rùn náà tó ń ti bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ọ̀pá ẹ̀gbẹ́ àbíkọ́ pàbúrò ẹ̀ káwá ní kó tún wá hùwà kó tún wá lọ mú àbúrò ẹ̀ wá lọ sí bẹ́ẹ̀ náà tí wọ́n lè ṣe lùsùrù ànábì Yakubu ayé sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ lọ́jọ́ ń sọ pé nínú àwọn ànábì ọlọ́run tí wọ́n rí àwọn ọmọ wọn àtàwọn ẹni ọlọ́run àtàwọn àfa ẹni tó nírú ẹwà yìí nínú wọn ẹ̀yìn tí mà ó lè wà ṣùgbọ́n mi ò tí ì tí sùúrù yóò di lẹ́bùtọ́wà yìí pẹ̀lú ẹ̀sẹ̀ pé sùúrù nìkan ni ìmọ̀ ni ń pè báhùn àti ẹ̀kọ́ torí gbé ànábì àkúbù máa pé eh, Yusuf ń bẹ láyé kò kù síbi tí kọmọ pé ẹ̀jù sínú kòtò máa gbọ́yàn o kọmọ o ṣùgbọ́n ó mọ̀ pé kòkò pa ah, torí ẹni tí kòkò bá pa ó ti kú ní tiẹ̀ ó sì mọ̀ pé Yusuf ń bẹ láyé ṣùgbọ́n kọmọ bí dọ́wà ẹnu tó ń sínú ó sì mọ̀ fáwọn náà sábà pé tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n bu wọ́n sọ pé ah Yusuf bàbá wa sọ pé iná máa ẹgbẹ̀rún yín lọ́wọ́ àbọ̀rọ̀ ìyá tó ń dẹ̀rùn ọgbọ̀rọ̀ ìdákẹ́ mi láti gba ó sí ìrìn ọgbọ̀rọ̀ ìdákẹ́ mi. ìdá àkọ́lọ́pọ̀ iná máa aṣkú pàṣí kọ̀ọ̀dákẹ́ mi bẹ̀rẹ̀ ìfẹ́ máa túmọ̀ ìbò níkọ̀ọ̀kan ni wà hósù ní níkọ̀ọ̀kan ni ṣùgbọ́n àwọn ènìyàn máa ṣó bá sí wà hósù ní ìlàtàwá ọ̀dọ́ dára wá kó lọ àgbọ́dọ̀ jà máa ń bẹ̀ nínú bá alayhi salatu wa salam ọwọ́ sọ̀rọ̀ fún wọn ní tútù ìnàmá kí èbú wọn ayé pé wọ́n ni àbí mi ni àkọ́kọ́ bí wọn náà pé ah ẹ̀yọ́ mi ṣe wá gọ̀ báyìí ṣé ẹ̀ mọ̀ bí mi bàbá yín ẹni tápítà òtẹ́síkúrò yóò sùfà hátà takuna haradan aw takuna náà tèmi náà lẹ èmi náà lẹ sọ̀rọ̀ tí mo bá ń sí ah ayọ̀gẹ̀ ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀yọ́ ọmọ burúkú ẹlòmí ọ̀pọ̀ mẹ́ lọ́ máa lè ok tọ́ba ti pọ́ máa lọ́ máa lè sọ́n fún wọn náà ń sọ́sẹ́ ti ìyá náà ní pọ́ mẹ́ lọ́ máa lè ibi tí ò mi tó gọ̀ yìí obìnrin yóò tún bú ọmọ ẹ̀ lébi ọmọ àlè ni wọ́n mọ̀ yìí wọ́n ẹ̀kọ́ máa lè ní ọ́ wọ́n ti báyìí ókè adékù ọ̀gán sọ̀tẹ̀ jára rẹ pé ọdọ́gbọ́n sí nìyẹn máa bọ́ọ̀rọ̀ máa pè yẹn lọ́mọ àlè tó anábì àkóbá àrí sọ́nà àtọ̀ sẹ́lá tó dáhùn lóhùn ó tutù púpọ̀ ó ní nàmá èmi sí ọ̀tá sí yín èmi yín sí ẹ̀yìn kankan mọ̀ ọlọ́run ni mo dojúkọ ni o dojúkọ yín ẹ̀yin èèyàn ẹ̀ ní nǹkan kan tẹ́lẹ̀ sí nàmá ashkuba àmà kí ó nábẹ̀ rẹ̀ padà tó báyà nàmá ashkuba tí èmi ọ̀ wá sọ́dọ̀ yín ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ̀yin ẹ̀ máa bá ti yàn tí mò ń bá sọ̀rọ̀ mọ́ mà òun náà là máa kú bàmídẹ́ lọ bá òun náà ni Allah ilallah wàhálà mùmínà Allah wàhálà mùmínà Allah Yakub sọ pé ẹjọ́ kò jẹ́ ẹ̀yàn ọmọ wọ̀n yìí ìmọ̀lá fi sọ̀rọ̀ àyèmọ̀kálẹ́ fi wọ́n ti hàlà wọn mi wọ́n pè ní jáhìlú náà ṣùgbọ́n wọn ò pè jáde indirect ni tẹ́nìkan bá ń sọ fún ọ pé báyìí báyìí báyìí ní àá mọ̀mọ́ntọ́ ọmọ ní tí ń wí ní sọ fún ni pé aláìmọ̀kan ní ọ nípa ń sọ anábì àkúrò ní pé wà álámù mínà lọ́ọ̀dì máa láta mọ́ máa ń tẹ́ mà. wà álámù mínà lọ́ọ̀dì máa láta wọ́n ní ẹ̀kọ́ wa ń bẹ̀ pé gbogbo ẹni tí ó bá dá sí ọ̀rọ̀ máa fi máa sọ̀rọ̀ tí ó bá ti fi máa sọ̀rọ̀ nǹkan mi ti tẹ́lẹ̀ anábìyà fún ní mo máa mínà lọ́ wọ́n ní àyà yìí táa fi lè pè lánàá bí ọlọ́run jẹ eléyìí náà lọ eléyìí náà tó lẹ́rìí fún wa ẹnu kọ́ sọ pé wà á lámù mínà lọ direct ni mo ìmọ̀ tí mo mọ̀ yìí kì í ṣe pé pé àfa kan ní kọ́ mi lọ́rí mọ̀ bọ́dọ̀ pé mínà ṣe àyínà lè star wọn náà dábàá kọ sí kwẹ́sàn fún ẹ̀yìn àfa àti ẹ̀mọ́ sẹ́ti kwẹ́sàn fún àmọ́ ẹ pé ẹ̀kíní kan sọ́ńtì má mùrọ́dù sheikh bihar kàlà ẹ̀yìn pé ọ̀dọ̀ sheikh ló ti kíw lọ́fàá àbí tí àtọ́ fi wọ́n ní mọ́mọ́rọ́dù ṣe àwọn mùsọ́nì kí ni rúngbà mùsọ́nì pẹ̀lú àyà yìí àbí hadithi àbọ́rọ̀ yìí wọ́n ti sọ ọmọ nítọ́ kanu ṣùgbọ́n anábì Yakubu ní pé mi ò so máa yàn ìmọ̀ tí mo mọ̀ tí mo ń sọ fún yín yìí mínà lọ. báyà yìí ti jẹ́ ẹ̀rí pé anábì wa Yakubu ànábì ọlọ́ni aleyhisselam ó tún jẹ́rìí pé gbogbo àwọn tí ó bá ti yàtọ̀ sí Yusuf nínú gbogbo ọmọ rẹ̀ wọ́n yìí sí ànábì ọlọ́ ó ní wá àlámù min Allahi ma la ta'lamun wá àlámù min Allahi ma la ta'lamun wá àlámù min Allahi ma la ta'lamun. ayé ìtumá rẹ̀ ni pé ẹ̀yin ọmọ nǹkan kan min Allahi yìí ẹ bá lè ti nímọ̀ láti mínà lọ́ọ̀hì ànábì ọlọ́run ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ nímọ̀ látọ̀dọ̀ ọlọ́run yẹn ni pé ẹni tí ò sì ní wá èyí kì í lè jẹ́ kí ni kò lè dáná bí ọlọ́ báwọn kan bá sọ fún ọ pé àwọn ọba kan ànábì Yusuf ànábì ọlọ́run ni wọ́n sọ pé ń bolẹ̀ rí ẹ wá tí ọba ti mẹ́rin wá pé mi tún wá lẹ́rìn tí ó tó máa jẹ́rìí wípé wọn ète ànábì nínú ẹ̀ ni wa a'lamu minallahi ma la ta'lamun ni. wa a'lamu minallahi ma la ta'lamun bóyá ká fi tó bá nǹkan ṣe kí ó tó ní táìmù ó ní bá fi nǹkan kò ní bá sì ń nà máa afẹ́wọ́nù tafsir mú tíra ẹ lọ́wọ́ afẹ́wọ́nù tafsir ní sókè ní nà máa aṣkú bá sí alábi yakubu sọ pé fọkabulari ti ń bẹ́ ń bi àyà yẹn náà ní bá sí a lè pé lafzun garib gbólóhùn tó jẹ́ sí pé ayé ìsáàbà lò ọ̀dà àwọn náà tó jókòó àfáà ní gbogbo ẹ̀ńtẹ́ jókòó náà ẹ máa ní jò lódodo bá sùn kàn tó lórí gan ìgbé à ń di bá sùn ó lórí à wọ́n fi ní kò sí lóga tó wà afsah tí ẹ máa fẹ́ wà afsah afsah al-insan man hafiza kalam Allah wa fahima ma'ani ẹni tí ó lè fà sọ́ ha jùlọ onáà lẹ́nu tó ha kura wọ́n wá ma ìtumọ̀ àwọn gbólóhùn bọ́bá tó wá ma hadith náà ọba àwọn afasọ́ha náà wà níbi sallallahu alaihi wasallam ẹnì kan bá rẹ nìkan ń lúgà lòun tó bá rárá di ìsì jókòó jẹ́jẹ́ o bàbá ní àà mọ̀mọ́ lúgà lúgà mọ̀ọ́sẹ̀ ó lè mọ ọ̀wá ẹ̀kì ṣùgbọ́n àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni tó kí Quran tó tún mọ tó hàn àdìs dáadáa yóò jù Ah, nínú gbólóhùn yìí a rí pé básù gbólóhùn ńlá ni kò sì ní ńlá ṣùgbọ́n nígbà tí Kùránì ti lò síbi tó lò sí ó ńlá tí wọ́n bá ní ká sọ èdè wá ní ìsìn básítà a mọ̀ pé ọwọ́ ọmọ tí wọ́n rí dáadáa lè máa kọjá ṣùgbọ́n nínú àyà yìí nínú sóra tá a rà dáyà tá a wà yìí bí lò ah, ọkọ yẹn lè lè púpọ̀ Ah, náà wọ́n sọ pé àlèbásù ó wá anáṣù ǹjẹ́ ń pè ní básù ní pé ká fọ́n kankan ah, ọ̀fọ́n kankan ọba sàárẹ̀ náà nù sóòrátù nìta ayà alákọ̀ọ́kọ́ ọlọ́run bá sọ pé ya ayé wa náà tó takò rọ́pà fún wọ́n kọjá àsìkò ọlọ́run bá sọ pé wà khalaqa minha zawjaha ọlọ́run ni mo dá ìyàwó látara ọkọ ọlọ́run kó sáwọn ìyàwó wa náà ní àtara wa ẹni tí ìyàwó rẹ̀ ọba ti gbọ́ tiẹ̀ èdè látara rẹ̀ ló ti wà ní ọgbọ́n ọlọ́nkọjá àwọn ìyàwó wa fún alátara wa ọmọ túnbẹ̀ kìí sí pé ní yọ mọ̀ á sẹ̀sẹ̀ wá yọ àfẹ́wọ̀ náà dáadáa ní mi ò èèyàn kọ́ mọ́ pé bá ti jẹ́ sí pé ọba ti náà bẹ́ẹ̀ yọ gbọ́ ọlọ́run ni wà mi ha ha dá látara ọkọ rẹ̀ náà ọlọ́ni wa basa minhuma rijala ọlọ́ni mọ̀ wá fọ́nká láàrin wọn rijalan kathiran wa nisaa atọ́kùnrin àti obìnrin tọ́pọ̀ ló fi jẹ́ sí pé gbogbo àwọn afẹ́jọ́ tó máa bíbí yẹn wọn ò wa basa máa fi sọ bí wọ́n fẹ́ kí èèyàn tán lórí ilẹ̀ èròǹgbà wọn nìyẹn wọ́n bẹ̀ lórí mẹ́ta tẹ́ ẹ bá ti gbà wọ́n sọ di méjì wọ́n bá yá wọ́n sọ di kíni ẹ̀yọ̀ kan àwọn kọ́ńtì kan ní ìsìn ọ̀gbọ́dọ̀ bímọ tí wọn ìjọba bímọ wọn tún máa fún gift pé wọ́n kárí tó tiẹ̀ bímọ tiẹ̀ wọ́n wá encourage àwọn mẹ́gbẹ̀ kan máa bá bí mama ṣùgbọ́n ẹ lọ́wọ́ máa fi bẹ́ẹ̀ ti wulẹ̀ kẹ́ ẹ ṣètò níwọ̀n bá sàmì ní homa rí dára láwọn. wọ́n bá ẹ̀ sì máa ṣiṣẹ́ rẹ̀ bá ní àfẹ́ lóyún á sì gbòyún wá gbogbo kẹ́lẹ́tẹ́ máa dè ló ti dè mọ́ gbogbo ara ẹ̀ gbogbo àwọn obìnrin máa ń fi sára tí òfin tí òfin ní lóyún gbogbo ẹ̀ lóde o ẹlòmíì de oríṣiríṣi ni ẹlòmíì wọ́n fi àìwọ̀ sọ́ọ̀n ìwé ilé ìlàgbọ́dọ̀ ti fún ọ wọ́n kọ́kọ́ tẹ̀sí wọn wò ná láwọn onírànú yẹn àfẹ́ntà ìsàn bá gbé débẹ̀ ìmọ̀tí ìbá ìsàn kì í sí lànà bẹ́ẹ̀ tí wàá wulẹ̀ kẹ́ẹ́ ṣe tó ọlọ́run ní wàá bá sàfi tí wọ́n fẹ́ lọ́nà ni pé wàá bá sàfi mẹ́mdọ̀n ọlọ́run ní mọ̀ fún ẹni pẹ̀rẹ̀rẹ̀ ìtumọ̀ bá sàtà fẹ́ lónà nínú sọ́ra tó sọ́ra àyà 29 ọlọ́run wà mínú àyà tí ọlọ́pẹ̀ sàmà wà ní wàrà ọ̀gbọ̀n. bẹ́ẹ̀ náà ń dábà náà lé tán ó ní wàá má bá sàfi yìí máa mí ń dábà mo ti lo past town nǹkan ti ṣẹlẹ̀ ọlọ́run dáadáa táàfì sáyé ọlọ́run kọ́ bá sáà rẹ̀ sínú gbèsè ayé wa tó bá ti bá sáà rẹ̀ sínú gbèsè ayé wa àní lò tẹ́tà ikú láyé àádùn lọ àwọn yóò tẹ̀sẹ̀ bá sùn ní naam bẹ́ẹ̀ ni àti yóò tún máa bá sùn bẹ́ẹ̀ nìsín bẹ́ẹ̀ náà ni Suratul Waqi'a five and six ọlọ́run bá sọ pé wà bú sa tí lítì bá lò bá sá. má sì ké o èdè wà bú sa o àwọn pé bá sá là ń sọ̀rọ̀ rẹ̀ ẹlòmí máa rọ pé náà làbẹ́ lò wà bú sa tí lítì bá lò bá sá. ìwé ẹ̀rí wà ní pé. ìyẹn ni pé kò lè sarajọ wọn òkè tá a bá ti ṣe báwọn fún kò lè ṣe kí ni. Ah, ẹni tí ó ti fọ́n kálé bíi pé ìmí ti dé amẹ́ríkà ìmí ti dé lọ́wọ́ àmọ́ àṣà nígbà tí wọ́n mú fẹ́ẹ̀nì dáhùn lọ́yìn ní ìsìn wọ́n fẹ́ bá sa rẹ̀ wọ́n fẹ́ kọ́ fọ́n ká orí rẹ̀ lọ sí kù èrú rẹ̀ lọ sí Kaduna lè lọ Ghana ọwọ́ ni mò ń wá fẹ́ẹ̀nì mi ò sóòrì mọ́ <laughs> báṣù nù ìpìlẹ̀ báṣù ni kí nǹkan fọ́nká ṣùgbọ́n ìtumọ̀ kí nǹkan fọ́nká ò ní ti fọ́nká bílárì náà gbogbo alámọ̀ yẹn bọ́lá ní tọ́sẹ̀ bẹ̀rẹ̀ kí ó náà máa mà díẹ̀ díẹ̀ tí ò tí mà dáadáa ṣùgbọ́n bí kùránì ti lò nìkan ni ọyà tó láàrin wọn alifarku bẹ́ẹ̀ ni alibasi kí ni àbùsùnmẹ́ láàrin basu àti husnu tí ànábì yakubu kó papọ̀ láàrin ọ̀nà ní àmà aṣọ basi wà husni ó ní mọ̀ bí mo ti kó gbogbo basu mi àti husnu mi ti lọ bọ́lọ̀ ó gbọ́dọ̀ níyàtọ̀ bí ọ̀bá wá níyàtọ̀ ẹ̀dẹ̀ àwò ó ní àwọn sálàfù kan sọ wípé sàwà wọ́n ní kankan náà ní báṣu àti oṣù wọ́n gba àbí wọn gbà mú gbọ́ sábà ti ní sálàfù ọyọ kọ́ ọpọ́n ẹgbà kí n tiẹ̀ ìmọ̀wó ni wọ́n mọ̀ kí lọ́ mọ̀ wọ́n gbà wọ́n gbà ó ṣùgbọ́n àwọn kan tún gbà jù wọn lọ lọ́wọ́ àwọn sálàfù náà ní gbé sálàfù mi sálàfù kejì náà wá sọ wípé wọ́n ní àtọ́mẹ́ láàrin méjèèjì wọ́n ní àtọ́mẹ́ láàrin méjèèjì wọ́n ní jẹ́ ń pè ní báṣù kì í sẹ́gbẹ́ hósínù báṣù ni ìbànújẹ́ tó ti fẹ́ ó ti fẹ́ ó ti fẹ́ parí ayé yàn ó ti fẹ́ gbẹ̀mí yàn náà ń pè ní báṣù. wọ́n ní báṣù ni kò sí pamọ́ra mọ́ lèyàn wọ́n ní torí pọ́wọ́ ajẹ́ bẹ́ẹ̀ náà la wá ń bá sa síta pé afábùlá ah, kíní kan máa tẹ̀lẹ̀ sóhun àfà Musa kíní kan sàn pọ́n bá sàrẹ̀ náà nù ní ti ń sọ fún òjò ní ń sọ bá ìná ní ń sọ fún gbàdàmọ́sí sísọ tí ń sọ káàkiri náà ó ń ṣe kíni wọ́n ní ń bá sàrẹ̀ náà nìyẹn ìbànújẹ́ yìí ò ṣe pa mọ́ ara wọ́n ní túmọ̀ ìpìlẹ̀ gbólóhùn yẹn náà rìflẹ́kì lára ìtumọ̀ ìbànújẹ́ tí ò ṣe pa mọ́ra sàgbọ́ bá ń ìjẹ́ ń pè ní hósùnù ní tí يوسف والحزن أبناؤه أبناء يعقوب نعم يمكن أن يقال أي فكرة مرة ثانية بنيامين أخو يوسف عدل يمكن أن يقال البس هو يوسف هو يوسف والحزن هو أخوه بنيامين آه، ثم gbólóhùn يا نبي يعقوب anábí àkóbọ́sọ́ pé ń náà máa aṣkú ẹni tí mo lọ kọ́rọ̀ mi bá ọ̀rọ̀ Yusuf ọ̀dọ́lọ́mọkú lọ wàhùs ní ọ̀rọ̀ àbúrò rẹ̀ náà tẹ́tí mo lọ́tẹ́ mo wálé wá ọ̀dọ́lọ́ náà ní kíni mo kó lọ alẹ́ ṣe tẹ̀síwò ẹ̀ bá tí ó yé wa bá yóò mú kínú mọ sọ o ẹ máa gbọ́ o ó ní fàyín kúlùtà. abájẹ́ ìrẹ́ndọ̀ pé ha ó ṣáà máa túmọ̀ Kùránì báyìí pé báṣù ni hosùnù ní àbúrò rẹ̀ tí ṣe bani àmì bó ló ṣe lè máa túmọ̀ rẹ̀ á sọ fún ọ pé. ìtumọ̀ yẹn wọ́n mú jáde ìmọ̀lẹ̀ rẹ̀ jáde látara ìgbà tí èèyàn ronú sọ̀rọ̀ dáhùn sálà fún kí báṣubà ti hosùnù rẹ̀. ẹ ẹ já practice ẹ̀ nígbà bá practice ẹ̀ yóò yọ pé kò sí láìsí ibi tí wọ́n tí mọ̀ ìdátà bí. Tàbá wò sí gbèsè ayé kọ̀ǹdíṣà náà wà Yakub alayhi salam. A rí pé Yusuf ní sáà ń dárúkọ fáwọn èèyàn sáà. Wọ̀lọ́. Kọ̀ dárúkọ àbúrò ẹ̀. Tọ́ba tí ẹ̀ wà á dárúkọ àbúrò rẹ̀ Zakara hu tábàán. Yóò wé má Yusuf lẹ́yìn, yóò kọ́ dákọ̀ Yusuf yóò fi àbúrò ẹ̀ sílẹ̀ tọ́bá tó wá dárúkọ àbúrò rẹ̀ náà yóò bí ìfòrú ìlàdọ̀mí rọ́jìn ìlà yóò tún sàfihàn ẹ̀ síbọ̀ ní pronan tó jẹ́ sí pé àrókò orúkọ tí ń padà sọ́dọ̀ ta ni yóò tó padà náà so yà bá mu so anábì wa Yakub tí wọ́n bá ní ta ní pariwo ẹ̀ kiri nínú Yusuf àti Banyamin tàdáwì jẹ́mà Yusuf náà ni ta ní ọ̀dárúkọ ọ̀dárúkọ Banyamin ọ̀dárúkọ ó sì mọ̀ pẹ̀lú ṣùgbọ́n tó bá tún fẹ́ pè náà yóò sọ pé bọ́ọ̀dà rẹ̀ bọ́ọ̀dà rẹ̀ bọ́ọ̀dà ta ni Yusuf nínú àwọn àyè tí wọ́n ti dárúkọ tí wọ́n ti dárúkọ tá anábì àkóbò ti pé tó ti pariwo bá sọ ẹ̀ síta tó fi dárúkọ Yusuf ní sọ́lá tó Yusuf ayà yìí ti pọ̀ wọ́n ni wọ́n ta wà láàánúhùn ọ̀kọ́ọ̀lá yá àtàfà àlà Yusuf ọ̀kọ́ọ̀lá yá àtàfà àlà Yusuf ọ̀kọ́ọ̀lá

لأبي يوسف لولا أنصف عنه ẹ̀rin ó tún sọ́ọ́bà ó tún pàṣà Yusuf jáde nù láti ní innama ashku bathi ay Yusuf wa huzni ay Banyamin náà ń bò ní ó ti wá dárúkọ Banyamin kọ̀ dárúkọ Banyamin ṣùgbọ́n gbogbo àyè ní ti dákọ̀ Yusuf bí ó ti dárúkọ Banyamin tí ìbá ti pọ́ dárúkọ Yusuf sókè ta ni ń dẹ́ Banyamin nù ń bẹ̀yẹn tí ìbànújẹ́ kan bá pàdé ìbànújẹ́ kan ní ńlá ògbò kékeré mi mo fún alábòjúwe àbí bẹ́ẹ̀ ìkíní kan sí ọmọdérin rẹ̀ ìka rẹ̀ ìka kan náà kàrẹ̀ àbí ìkíní kan bá ìkan nínú kàrẹ̀ àbí bí kòkòrò kékeré kan wà bí ọmọ níta ẹsẹ̀ rẹ̀ tó nígbà tí ọ ń tọ́jú ẹ̀ láàrin bí ọ̀sẹ̀ kan ó sì ti ń bọ́ díẹ̀ díẹ̀ nígbà tí bí ijọ́ kan ìkíní kan bá bọ́ níbi kí ló pẹ̀ níbi ojú rẹ̀ tí náà ń pè kí ní sí máa ń rìn káàkiri àpólò àbí hmm. àpólò bá mú ọtí ẹ wá lágbára pọ̀ hmm. hmm, ọ̀hàlà tó mú ọ lágbára mo rò pé tí àpólò bá dojú rẹ̀ tó lágbára dáadáa ti fi nǹkan sí ọmọ akásẹ̀mọ̀ pé bá ń fi nǹkan sí èwo bìí sí ẹ ojú ló bìí sí ẹ àdánwò kan àdánwò kan Eh, tó bá jẹ́ sí pé ìbànú amin ni bàbá wa yìí bàbá Yakubu yìí kọ́kọ́ mint ní tí ó rí bànújẹ́ ṣùgbọ́n nítorí wípé ó ti kọ́kọ́ mint tó jẹ́ Yakubu wa yóò kàn àwọn àrí ìbànú rántí òun náà ni eh, ìyẹn tó jẹ́ sí pé kò àlepọ̀ òun ní bá sùn jẹ́ yusuf ni basu bí dáa dáa kọ́ ẹ̀bà ní àmì sọ́tù yusuf ayà 87 ó ní yába ní yẹ́zẹ̀ àbú bàtà orí kan fata hasasu min yusuf wa akhi ó tún ti basu yusuf mẹ́ ọwá ṣe àkí ọ̀fìtẹ̀lẹ́lẹ́yìn ó fi yíwa yí pé títúmọ̀ tá túmọ̀ ń kù sí wàhálà hádá wà máa dàálé tó ń ti bẹ́ẹ̀ náà ó bá ti pé bá sí Yúsúfù ní jẹ́ báwọn husni ẹ̀bàní amínú jẹ́bàánu tó ń ti bẹ́ẹ̀ náà láyá ní sàlámù èyí tá a wá sọ yóò àmì ní pé á ń dàmá dà wà náà hóyè tafsiru ẹ̀rí pé káwá sọ pé táwọn oní tafsiru wá túmọ̀ nínú tafsiru kòránì kan ní èròǹgbà ìṣẹ̀bẹ̀ ọ̀hún gan lọ́dà ju dáwà ń sọ lọ àwọn làfà àwọn lónímọ̀ àwọn tẹ̀lé alẹ́yìn tiwa ni wàlhámù fáìdá àǹfààní kékeré kan bẹ́ẹ̀ nígbà yìí ní pé alukur'an Kùránì máa mú bàmìjẹ́ lọ fún yà gbàgbà ayé ń nàmá asukúbàtí wà ó sí ìlàlọ́ iná làwà ìbànújẹ́ kí ni ó mú bàmìjẹ́ lọ Kùránì jẹ́ kan mẹ́ gẹ́gẹ́ bí àdúrà tí Abdullahi bin Mas'ud bá wà ah, ó ní qala Rasulullah ma qala abdun qattu idha asabahu àǹfààní táàmù lọ lé ara ìná ìrìn àti tí ń bọ̀ wá náà nínú pé tábà ìbànújẹ́ bá bá ọ àbí ìbànújẹ́ kejì náà bá bọ hamu ni ìbànújẹ́ tó lágbára jùlọ wà husn àti Allahumma ọ̀yà wí

أو أن تبتغوا أحدا من خلقه أو أن تبتغوا أحدا من خلقه أو استأثرت به في علم الغيب عندك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي أن تجعل القرآن ربيع قلبي àti dàmí tútù sílẹ̀ báyẹn àwa fẹ́ tẹ̀lé tútù gbogbo ń tàn wíbọ̀ látàárọ̀ àǹdàmì tútù yẹn gbogbo ń ta wí látàárọ̀ àǹdàmì tuntun ni ẹ ń bá mọ̀ túmọ̀ àwọn ọ̀rọ̀ ń ta nǹkan ńlá ni ó àfi ká lọ ha àdúrà ń bá nàbí fi fà wá láti ẹ̀rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lókè tí a wà máa bẹ lẹ́ẹ̀mẹ́ta wàjálà òní wàjálà òní wàjálà òní wàjálà òní wàjálà òní wàjálà òní wàjálà àbáhàmì lẹ́ẹ̀mẹ́ta wàjálà àbáhàmì kúkì má dùn áwọ̀. Eh, bí ọba fẹ́ lómi lè léyìn ìsìn ẹwà ní ọkà yóò tún kà mọ́ pé ilá aná zábà lọ́wọ́ àmọ̀wò abdallahu makana husnahu fara eh, nígbà tí wọ́n bá ń ka àdúrà náà ìsìlẹ̀ musulẹ̀ ló tún wá kọ three times mọ́ ní pé àwọn tó bẹ̀kẹ́ lè má ti láì sáà má mi sáré máa kálá three times ó ti sọ three times sí zikiri <laughs> ẹni tó gbé sàrázà mara sábà mara mi àtùmọ́ra àyà zikiri lọ́dẹ̀ lọ́dẹ̀ nígbà tí ọmọ tún mẹ́ eh, ibi dágbà ti parí anábì wá kọ́mẹ́ntì ń bẹ̀ sallallahu alaihi wasallam pé àdúrà ń ababa pé wáza ha bá ha mi ibi tá a mìíràn ni pé kòránì máa ń mú ìbànújẹ́ lọ nígbà tí àdúrà lásán tí anábì Yakubu sọ yìí tó mú ìbànújẹ́ lọ fún bó wà ní kòránì òsì ní ìbànújẹ́ lọ fún sọ àdúrà yìí táwa náà bá ń ṣe yọ máa jẹ àǹfààní kan wá ní ọdá fún gbogbo ẹni tó gbọ́ àdúrà yìí tá a ṣe o tó o bá wọn ò sọ pé ọ̀fà mẹ́fà méje mẹ́jọ mú ẹ̀ẹ̀kan náà ni tó bá ti wí lẹ́ẹ̀kan ó ti wọlé ibi tí súnà fi nífà nìyẹn tó bá lọ bá àwọn atilá wí ní ìsìn pé ìbànújẹ́ kan bọ̀ wọ́n ń wọ̀n fún ọgbọ̀nàgbọ̀n náà tí wọ́n gan ọmọ pé ìbànújẹ́ mélòó tó fi kún ìbànújẹ́ fún ọ <laughs> ìbànújẹ́ mélòó tó fi kún ìbànújẹ́ fún ọ tòtúrì ìdí eléyìí oore súnà lọ wọn náà wọlọ́wọ́ kọ́ sáàjì fún kọ́ra gbé àwọn ọmọ ẹni abúrúkà táìmù sí àbá kàdáadá àwọn aṣọ díẹ̀ fáwọn náà nípa báyìí eré ń bá ní ẹ wà á rí àdúrà tí anábì wa Yakubu ṣe yàrá salatu wa salam tani nàmá ashku bathi wa huzni ila Allah tí wọ́n sọ wa a'lamu tí wọ́n wí ni wọ́n ọlọ́run ò fún wọn tó yọ bá wọn anábì Yakubu ọmọ ọmọ lọ́jẹ́ fún anábìwá Ibrahim àríkọ̀rọ̀ àti ọ̀sán èèyàn sì máa bá tíra ńlé nígbà mi ó fi yára pé anábì Yakubu jogún Ishaq tó Ishaq jogún anábìwá Ibrahim gẹ́gẹ́ bí anábì Ismail náà ti jogún anábìwá Ibrahim tùmọ̀ nínú ogún tí Yakubu jẹ lọ́dọ̀ Ishaq kò sí ń bẹ̀ hasbunallah wa ni'mal wakeel ó bèkí lọ́fà tá a fi sọ lé àṣírí ibẹ̀ ni wípé nínú kọ́ sọ pé innama ashku bàtí wà ila Allah nínú kọ́ afẹ́ wí àrí ọ̀yá wí o nínú lò yẹn àbí kò lọ hasbunallahu wa ni'mal wakil máfòrin wí o afẹ́ fìtàdúwà wa mọ́ ọ̀tí àṣìbínà lọ́wọ́ wa ní malwakil kì í tẹgbẹ́ iná máa ṣkò bá sí tánàbí yàkú bá wa mọ̀ tí wà níwò ọlọ́run fún lélẹ̀ náà ẹgẹ́ bí anábì wa núhù náà ò ṣe ma ìtọ́lọ́nfà nínú wa Muhammad anábì wa núhù wọn bísmìláhì màjírí ha wọn mọ̀ orí ta nítorí àti sáàfù tí wọ́n sì délé láyọ̀ kálọ̀ kábọ̀ ni kálọ kábọ̀ ní bísmìláhì màjèréhà ẹ̀ ṣùgbọ́n kò dé àwọn kami ta sílẹ̀ nílé ànábì wa mú subhanalladhi sakhkhara lana hadha wa ma kunna wa ma kunna lahu اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن ماذا اللهم حول علينا سفر fi sáfà bó ti ń lọ wájú tó ń padà yín mọ̀dìrẹ́ ha mọ̀ sí ọkọ̀ nìkan ní ọjà àǹfààní ilé òun àwádà wà ní ẹ̀ńkọ́ ti àdà lọ́bi jẹ́ sí pé gbogbo súnà tọ́lọ̀ ń fẹ́ràn ànábì sọ́ọ̀lá ọ̀sẹ́lá ládùá tó ọba ti mú o ti gbé gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú mẹ́yìn hasbunallahu wa ni'mal wakeel ọlọ́run fún ànábì Ibrahim tí kì í bá ṣe kọ̀ǹdíṣàn táwọn náà kọjá ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n á wọ́lọ́ wọn á ti ṣe ìfàfún ànábọ̀ Muhammad ọwọ́ àwọn àánú al-Qur'an alladhina qala lahumun nas قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل أي مين لو أنا القرآن أي مين لو أنا بقى بوتي كومبليت هنا أيوة كاين أنا دواني قاله إبراهيم حينما ألقي في النار وقاله محمد صلى الله عليه وسلم على ابن صلى الله عليه وسلم أولين كم حسبنا الله عن مكتوب إنما عشكو بس هو إلى الله نعم وعلم من الله ما لا تعلمون وعلم من الله وعلم من الله يكفي لنبوة يعقوب لو لم يوجد له سواه ما لا تعلمون مفعول به مفعول به وعالم من الله كني ما لا تعلمون اي اي اوبجكت سبجكت لو اي اوبجكت ليفل اي اوبجكت لو مفعول به نعم لو اي ما لا تعلمون وانتم علمتم نعم لكن ما هو العلم الذي نفاه يعقوب عن ابنائه كني ما سي النبي يعقوب لله فاهم ما لكم وما يما كني Eh, ìdáhùn ni pé ó ṣe é ṣe kọjá sí pé yìí tí ànábì Yakubu lé lọ fún ọmọ gbogbogbò ni náwàn gbogbogbò ni kárí ilé kárí oko ni àbí tàbí kọjá sí pé kókó kan ní kókó màkàn ànábì Yakubu lé lọ fún wa kókó kan ní mà lé lọ fún wa. Eh, alákọ̀ọ́kọ́ tá a pè ní gbogbogbò náà ni jẹ́ ànábì Ọlọ́run náwàn náà ni ànábì wà ànábì Yakubu lé lọ fún wa pé ẹ̀yìn sá ànábì Ọlọ́run alam min allahi mala in tí mo ń sọ àwọn ànábì ọlọ́run ní a máa sọ ẹ̀yin ò sí ìdá ànábì ọlọ́run kílẹ̀ ń dá sí èyàn tí èyàn tí dé èsì ìmọ̀ òtí ìmọ̀ kura òtí òtí lè àkó àbí ò lè tí lè òtí òun rìn àbí bò ní máa ń ṣe òtí lè dìde òun sáré ọmọ kékeré tó ti lè dìde tó máa sáré bẹ́ẹ̀ ṣe pé dìde ẹ ràn bí yọ́ tàkìtì ni ẹ̀ wàhálà mi náà lọ́ọ́ ìmọ̀ aláṣọ àlámù ẹ̀ ẹ̀ wà wọ́n ìdáná bí àkúbù lé lọ́nà àwọn kan ìsọ́pù kìí ṣe bẹ́ẹ̀ wà á lọ mí náà lọ́yìn máa láta àlàmú ayé àwàlù Yusuf mọ́ mọ́ ń pa bí tí Yusuf ò kú ẹ̀yìn kan rò pé ó ti kú ńgbà tẹ́ jù sí bẹ́ẹ̀ kó ti kú kò kú àwọn ní ìkan nìyẹn ìwà lọ́wọ́ lágbára jù náà rọ̀ méjèèjì wọ́n ní alákọ̀ọ́kọ́ ni ọ̀dà àjùká pé ànábì àkúbù lé lọ fún wa pé wọn kún ìta ànábì ọlọ́run torí pé oríṣiríṣi ẹ̀rí lọ́wọ́ mi nínú ààyè yẹn náà tí ń júwe rẹ̀ náà nímẹ̀ ni pé ayé alukóraní tí anábì Yakubu ti sọrú ẹ̀ tún wà níbẹ̀ náà ó ní lẹ́yìn ìgbà tó sẹyìn tó tún sọ fún ọmọ nǹkan náà ninety six ó ní ó ní kọ́lá alámọ̀ mí wọ́n ní àyà yìí náà fi yẹ pé àwọn ọmọ ọba kan Yusuf wọn ìfẹ́ ànábì ọlọ́run àfà àfà ni wọ́n ẹ máa gbìyànjú àfà àfà àti máa ṣèṣe lọ́wọ́ gbọ́ bá wọn ọmọ tó ń sì gbọ́ pé àfà yìí sì ṣe. tí wọ́n kọ́ra yóò ṣiṣẹ́ ó tún lè takú lórí àṣìṣe gbàǹgbà mi tẹ́sà máa ṣe kọ́ra ìṣàn tí ọlọ́run ò tí ì sílẹ̀ kọ́kẹ́ kóò ní oṣù wa ní ṣiṣẹ́ nígbà tí ìṣàn ànábì ọlọ́ àyà yẹn bí ayé pé àwọn ọba kan Yusufu àfáà ní wọn ọ̀bọ̀rọ̀ kan lánàá bí ọlọ́run àwọn ànábì ọlọ́run ìdẹ́rù jẹ́gẹ̀jẹ̀gẹ̀ tí wọ́n ti gẹ́ni tí wọ́n dánwò yẹn àwọn àfáà lè ṣe bẹ́ẹ̀ ọba àfáà tọ̀wọ́ wá burú fún ọ kò sí pé kì í jẹ́ àfáà ló ná ṣùgbọ́n kàtígórì tọ́wọ́ ni ọkàn mọ̀ pé àwọn kàtígórì àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn eléyìí nísìn náà náà náà torí àsìkò àsìkò ti lọ wọn ni wàá alamu min Allah ma la ta'ala káàdà ń yọ pọ́l wọ́n ní ọ̀rọ̀ tí anábì Yakubu sọ láàrin yìí pé wàá alamu min Allah ma la ta'ala mú ó ti fẹ́ di ọ̀rọ̀ tí gbogbo àwọn ànábì Ọlọ́run máa sọ hmm. torí àsìkò ti lọ ẹ wo ti Nuhu nìkan kákàǹkà Suratul A'raf àyà sixty two Suratul A'raf àyà sixty two ó ní wọ́n bá lé gbogbo nìkan láti rọ̀ ọbẹ̀ di ní kàlámì nàbó wá tìlú hùlà ọ̀rọ̀ wà á lẹ́mù mìíràn lọ́hìn máa láàdá àwọn ànábì ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́sọ bẹ́ẹ̀ ìṣòro torí àsìkò amútinú hùlà tó wá òtútù wa ọba lọ́wọ́ sọ́ọ́tù sọ́ọ́ àrà òtútù sọ́ọ́ àyẹ̀bù náà ń bẹ̀ tànàbì wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ pọ̀ tànàbì wa Yakub ọtọ́nà mẹ́ta nù sóra ìṣọ́ọ̀tù Yusuf tàwa yìí náà ọwọ́ ọtọ́nà mẹ́ta gẹ́gẹ́ bí n ta sọ fún wa nínú àwọn àyà tó wá jọ ìparí àyà tó ní gẹ́gẹ́ bá ti máa ń ṣe ọ̀pọ̀ ṣùgbọ́n ẹja ta méjì péré torí àsìkò wa ti lọ sórí sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣù ṣùgbọ́n Yusuf àyà 96 àárí pé ń tọ́ parí àyà ta kí lónìí ó ní ní àmà àṣù bá ti lè wà ìgbàlá ààrẹ àyà tọjọ́ náà sọ́lọ́tù Yusuf bákan náà àyà 96 ọlọ́run bá sọ pé fàlámà كلكم على قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون

tọ́jẹ́ pé àdúrà náà wá Yakub pẹ̀lú àdúrà yìí ọlọ́run tọ́jẹ́ pé àdúrà nìkọ̀kan wá náà ní ọ̀la insha Allah ta'ala àbọ̀ sí bí bí anábì Yusuf anábì Yakub bó ṣe lo àdúrà torí pé lómi ọ̀sà àdúrà kà á lò ẹ̀yọ́ tó ń sàdúrà tí ó lò pọ̀ tọ́ọ̀ bá lo àdúrà ò ní rí sìgábọ̀ anábì Yakub ó lo àdúrà ẹ̀ wá ní à lo àdúrà kó dì mọ́wọ́ dáadáa tàbá ti lọ́la wà máa wò bí ànábì Yakubu ti lo àdúrà tó o bá ti lo àdúrà ó rí tìjàbà bọ́wọ̀ náà bá ti wá lò bí Yakubu ti lo gbogbo àdúrà tó ń ṣe náà ó rí bọ́lọ́wọ́ ti fi kí ni yóò ti gbà fún ọ ọlọ́run kọ́ sọ àjọ ọ̀la lọ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatullah